olúwa jọba ọláńlá ni olúwa wọ̀ ní aṣọ agbára ni olúwa wọ̀ ní aṣọ ó fi di ara rẹ̀ ní àmùrè ó sì fi ìdí ayé sọlẹ̀ tí kò fi lè yí láti ìgbà àtijọ́ ni a ti fi ìdí ìtẹ́ rẹ̀ sọlẹ̀ àti ayérayé ìwọ ìsàn omi gbé ríru wọn sókè ìsàn omi gbé ríru omi wọn sókè olúwa ni ológo ó ní ògo ariwo omi púpọ̀ lọ ju ríru omi ńlá a ní ju ríru agbára omi òkun lọ òtítọ́ ni ẹ̀rí rẹ ìwà mímọ́ yẹ ilé rẹ láé àti láéláé àmín bí mo ṣe ń fi àsìkò yìí fi sáàmù yìí wọlé tí mo fi ń balẹ̀ gùdẹ̀ sórí àkọ́tún ètò yín ètò wa ojúmọ́ ire pẹ̀lú èmi ọmọ yín Ṣògorẹ́níkéjì àpòsù orí tẹlifíṣàn Orísun JPP Jerusalem presentable presenter òun lórúkọ mi o oyè tuntun tí mo ṣẹ̀ gbà láti ìlú Jerusalem nìyẹn wọ́n ní mi mo tó bẹ́ẹ̀ lọ́jọ́ kan ó dé tí wọ́n mú fìlà kónkóló yẹn tí ń fi dé orí mi tí màá jẹ́ kẹ́ mọ̀ wípé ohun tí mò ń sọ yìí òótọ́ ni sáàmù tí mo kà yìí ẹ tiẹ̀ jẹ́ ń gbóríyìn nítorí wípé bí ọlọ́run tó dá wa gan bá fẹ́ bá wa wí ó máa ń kọ́kọ́ fìyìn fún yàn á kọ́kọ́ gbóríyìn á kì í níyìn lẹ́ẹ̀sìn mi dé ọlọ́run ò pa mí lẹ́kún mo dúpẹ́ mọ́mì ti wà nínú ilé pẹ̀lú mi gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa wípé nígbà tí n bá lọ tí n bá padà dé màmá ti máa wà ní ìkàlẹ̀ láti jẹ́ ká jọ yànnàná lórí àkórí kan tó ṣe pàtàkì wípé májẹ̀mú láéláé àti májẹ̀mú tuntun kí ni májẹ̀mú kí ni májẹ̀mú tuntun kí ni ti láéláé àwọn wo ni ṣé èèyàn là ń sọ nípa ẹ̀ màmá ti wà nínú ilé láti ìjọ Eunice Adesalo worldwide ministry eléyìí tó wà ní nọ́mbà thirty five stroke forty one Dr. Soni Egwaji Street Penn State Itele Ọ̀dàn Ogun State ibẹ̀ ni wọ́n ti wá ẹbẹ̀ ni ìjọ wọn kalẹ̀ sí màmá ti dé láti orílẹ̀-èdè Amẹ́ríkà nítorí pé ibẹ̀ ni wọ́n fi ṣe ibùgbé mọ́mì ẹ bá mi kí àwọn ènìyàn láàárọ̀ yìí o. ẹ káàárọ̀ olóòtú hmm. programu yìí ẹ ṣe púpọ̀ púpọ̀ Mr ṣògo rẹ́nìkejì a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún iléeṣẹ́ mm. orísun tẹlifíṣàn tí wọ́n fi àyè gbà mí láti wá sọ̀rọ̀ ọlọ́run fún àwọn èèyàn wa mo dẹ̀ ní ìrètí nínú kristi wípé gbogbo etí tó ń gbọ́ ọ̀rọ̀ mi lónìí mm. a máa kọ́ni a dẹ̀ máa wàásù pé ìgbésí ayé ọ̀pọ̀lọpọ̀ ó máa yí padà ní orúkọ Jésù ẹ jẹ́ ká gbàdúrà. Heavenly Father, we worship you. Thank you, Lord. A gbé orúkọ mímọ́ yín ga tẹríba fún yín. A dúpẹ́ lórí igi àgbélébù. A dúpẹ́ iṣẹ́ tí ẹ ti ṣe nínú ayé wa. A dúpẹ́ pé ẹ gbé ògo yín, ẹwà yín, ẹ gbé gbogbo agbára yín, gbogbo dúkìá yín, ẹ gbé kalẹ̀ lọ́rùn. Tẹ wá sínú ayé ẹ̀ṣẹ̀ yìí kí a bá lè rí ìgbàlà nípa ẹ̀jẹ̀ yín tí ẹ ti ta sílẹ̀ òun náà ni a fẹ́ sọ̀rọ̀ lónìí bí a ṣe ń sọ kí agbára Jésù Kristi náà kó máa ṣe rere nínú gbogbo etí tó ń gbọ́ ọ̀rọ̀ wa lónìí ní orúkọ Jésù Kristi olúwa wa. àmín àmín àmín lórúkọ Jésù. ìpele ọ̀rọ̀ ìwàásù mi ní àárọ̀ òun ni Jésù the messenger of the new covenant. Mm. Jesus Christ, the messenger of the new covenant. Mm. Jésù wá sí ayé láti wá láti wá pa májẹ̀mú ti láéláé láti wá gbé kúrò. Jésù ọmọ Ọlọ́run Ọlọ́run rán Jésù wá sáyé fún ìdí pàtàkì ńláńlá ńláńlá tó lágbára gidigidi. Ìdí yìí ni pé májẹ̀mú ti láéláé torí yẹn ni Jésù ṣe wá òun náà ni messenger of the New Testament ó wá láti wá yí gbogbo májẹ̀mú ti the old yẹn májẹ̀mú ti láéláé láti gbé májẹ̀mú tuntun sílẹ̀ kí nìdí nítorí ìgbà tí àwọn Israelite tí Ọlọ́run gbé wọn kúrò ní oko ẹrú ní ilẹ̀ Íjíbítì ẹ̀jẹ̀ ẹran lọ́lọ́run sọ fún wọn pé ní àárín òru kí wọ́n pa ẹran kí wọ́n dẹ̀ fi ẹ̀jẹ̀ rẹ̀ sí orí gbogbo ilé àwọn ọmọ Israelite eléyìí ni májẹ̀mú ti ayé àtijọ́ tí Olúwa gbé sílẹ̀ láàrin àwọn ọmọ Israeli àti òun hmm. ṣùgbọ́n Ọlọ́run wá rí i pé ẹ̀jẹ̀ ẹran kò lè ṣe nǹkan kan fún wa ẹ̀jẹ̀ ẹran ó ṣiṣẹ́ fún àwọn ọmọ Israelite láti kúrò ní ilẹ̀ ẹrú ní ilẹ̀ Íjíbítì ṣùgbọ́n àwa rí kà tá a bá ń ka ìwé new old testament dáadáa a rí pé ọ̀pọ̀lọpọ̀ gbà ní the first adam ádámù kínní àti éfà kínní wọ́n ṣẹ̀ sí ọlọ́run gbogbo nǹkan tí ọlọ́run ṣe pẹ̀lú wọn gbogbo apá tí ọlọ́run ṣe ọ̀pọ̀lọpọ̀ wọn náà ṣègbé hmm. ní ibodè tó ń pè ní kadesh barnea hmm. nínú ìwé numbers chapter fourteen àdìbòníbòde kadesh barnea gbogbo wàhálà tí ọlọ́run ṣe gbogbo ẹ̀jẹ̀ tán fi sórí orí ilẹ̀kùn wọn ò jẹ́ kí ẹ̀jẹ̀ yẹn kó ṣiṣẹ́ fún wọn torí wọ́n gbu àrùn kì wọ́n ṣorí kunkun ọlọ́run dẹ̀ sọ fún wọn wípé gbogbo ẹ̀yin àgbàlagbà láti ọmọ ọdún ogún sókè wọn ò ní dé ilẹ̀ ìlérí ìwọ tó ń gbọ́hùn mi lónìí ó délẹ̀ lérí o torí ńgbà tí n bá parí ìwàásù mi ìwọ náà wàá mọ̀ wípé òye ayé ẹ wàá mọ̀ wípé ìgbọràn ó sọ ju ẹbọ líru lọ àwọn tó jẹ́ ọmọ ọdún nineteen sísàlẹ̀ tí wọ́n tún dé ilẹ̀ ìlérí àwọn náà wọn ò tẹ́tí sí ọ̀rọ̀ Ọlọ́run àwọn náà tún rìn ní ìlànà tó wù wọ́n wọ́n ń rúbọ wọ́n ń ṣe abọ̀rìṣà wọ́n ń ṣe gbogbo ẹ̀ Ọlọ́run wá rí i pé ẹran ò ní agbára tó ìwọ tó bá sì ń pẹran tó ń pajá tó ń pa màlúù tó ń pẹranko láti fi rúbọ ọlọ́run ò gbà o ọlọ́run kọ́ ló ń rúbọ sí. the second adam adam kejì òní jesus christ the son of the living most high god ọmọ ọlọ́run nìkan ṣoṣo. ọlọ́run wá rán wá sí ayé láti fi ara rẹ̀ rúbọ láti ṣe ètùtù pẹ̀lú ẹ̀jẹ̀ ara rẹ̀ òun náà ni the second adam covenant that is ohun tá à ń pè ní covenant tuntun nìyẹn. májẹ̀mú tuntun. májẹ̀mú tuntun. Hmm. ó dẹ̀ ó ṣe eléyìí pẹ̀lú ẹ̀jẹ̀ rẹ̀ nígbà tí ó ń bá àwọn ọmọ ẹ̀yìn tó ń bá wọn jẹun ní àsìkò àsìkò passover ni ó ó ó establish rẹ̀ ó dá májẹ̀mú tuntun yìí sílẹ̀ ó sọ fún wọn nígbà náà ní àsìkò passover nígbà tó ń jẹ passover passover yẹn náà náà jẹ níjọ́ kìíní o ẹ rí wípé our God is a master strategist hmm. ọlọ́run wa ọlọ́run ọgbọ́n ọlọ́run tó lóye ọlọ́run tó ti fètò sínú ayé tó ti dá òun nìkan ló dá òun ló mọ bó ṣe dá òun nìkan ló mọ ibi tá a lọ òun ló mọ ibi tá a ti ń bọ̀ kí ló dé tó ń gbé gbogbo ẹrù sọ́rùn ara rẹ̀ kí ló dé tó ń gbé àjàgà sọ́rùn ara rẹ. ó sọ nínú ìwé matthew yẹn mà matthew orí twenty six ẹsẹ̀ twenty seven ó ló sì mú ago ó sì dúpẹ́ ó sì fi fún wọn ó wí pé gbogbo yín ẹ mu nínú rẹ̀ nítorí èyí ni ẹ̀jẹ̀ mi ti májẹ̀mú titun tí a ta sílẹ̀ fún yín fún ọ̀pọ̀ ènìyàn fún ìmúkúrò ẹ̀ṣẹ̀. ó dẹ̀ gbé kọ́ọ̀pù náà sókè ó dẹ̀ blẹ́sì rẹ̀ This is the establishment of, the, new covenant. That is the meaning of the new covenant. Ó gbé sókè, ó dẹ̀ bless rẹ̀, ó bless búrẹ́dì náà, àkàrà náà, ó ní èyí ni ara mi kẹ́ máa jẹ fún ìrántí mi. Òun ni new covenant. Báwo ló ṣe jẹ́ new covenant? Láìsí ìtajà sílẹ̀ kò lè sí májẹ̀mú. Hmm. Nígbà tá a dá májẹ̀mú tí Ọlọ́run gbé májẹ̀mú àkọ́kọ́ nǹkan tó ń pè ní old testament sílẹ̀ ẹ̀jẹ̀ wọ́n ta ẹ̀jẹ̀ sílẹ̀ ẹ̀jẹ̀ ẹranko ṣùgbọ́n ọlọ́run ó wá yí ẹ̀jẹ̀ ẹranko padà sí ẹ̀jẹ̀ ọmọ rẹ̀ tó gbé wá sí ayé pé ẹ̀jẹ̀ yìí nígbà tán bá ti tán bá ti ta sílẹ̀ ó ti ó ti ó fún gbogbo aráyé a ní ètùtù míì láti ṣe mọ́ ó fúnra rẹ̀ ó sọ̀rẹ́dà rẹ̀ òun ni ó ṣe jìyà púpọ̀ púpọ̀ ìyà náà pọ̀ hmm. kí ni ìyà náà ṣe pọ̀ kí ni ìdí tí ìyà náà ṣe pọ̀ hmm. kó tó lè kó tó lè parí májẹ̀mú yìí òun ni wípé májẹ̀mú tó lágbára láti rà wá padà kúrò lọ́dọ̀ hmm. èṣù nítorí àwọn bàbá wa ní àkọ́kọ́ àwọn ádámù àkọ́kọ́ wọ́n wọ́n compromise wọ́n gbàbọ̀dè ǹjẹ́ ìwọ ń fún ọlọ́run bíi ọlọ́run fẹ́ràn ọmọ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tó fi ọmọ bíbí rẹ̀ nìkan ṣoṣo fún wa wípé ẹnikẹ́ni tó bá gbàgbọ́ kì yóò kú bí ò kí ń ṣe kó rí ìjẹ́ ìwọ gba jésù gbọ́ lónìí hmm. kò sí ọ̀nà mìíràn ní ayé yìí àfi ká gba jésù gbọ́ jésù ní ọ̀nà jésù ní ìyè jésù ní ohun gbogbo hmm. ọwọ́ rẹ̀ ní ohun gbogbo wà hmm. ìdí nìyẹn nínú ìwé ìfihàn ní orí keje nígbà tí wọ́n ní seven seven seal èdìdì méje èdìdì méje wọ́n ń sọ wípé ta ló fẹ́ tú èdìdì méje yìí hmm. kí ló wà nínú èdìdì méje ìdájọ́ ọlọ́run lórí àwọn ènìyàn búburú lórí àwọn e, ènìyàn òun ló wà hmm. nínú èdìdì méje yìí àwọn ọmọ wa fẹ́ mọ ní tó wà nínú èdìdì yìí ta ló fẹ́ tú èdìdì yìí àwọn áńgẹ́lì wọn ní agbára láti tú àwọn wòlíì wọn ní agbára láti tú àwọn tí ó jẹ́ òjíṣẹ́ ọlọ́run wọn ní agbára láti tú ohun náà dẹ̀ dáhùn réréréréréréré láti ọ̀run wípé jésù jésù jésù ọmọ ọlọ́run tó fi ẹ̀jẹ̀ rẹ̀ rúbọ tó fi ara rẹ̀ rúbọ òun nìkan ló tó láti tú èdèdè méje n tí mo fẹ́ sọ fún yín ni pé bíbélì ti sọ pé n tá bá gbẹ̀ la máa ká torí jésù kò fẹ́ràn ara rẹ̀ tóbi pé kò fẹ́ jìyà ó jìyà yẹn ó sọ̀rẹ́ndà ara rẹ̀ nínú garden of gethsemane tí àwọn ọ̀tá dé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wọ́n gbé cutlass wọ́n gé etí kan ó ní no no no ó ní kẹ́ ẹ má kó bá òun o aago yìí òun gbúdọ̀ mú aago hmm. tí bàbá òun fóun ni so jésù kristi Jesus Christ was obedient to kingdom authority and earthly authority. Ó ṣe ìgbọ́ràn sí agbára ti ọ̀run, ó dẹ̀ ṣe ìgbọ́ràn sí agbára ti ayé. Ǹjẹ́ ìwọ ṣe ìgbọ́ràn bí? Gbogbo ẹ̀yin tẹ́ ti ń gbọ́ wàásù mi, ẹ rí i pé ìgbọ́ràn ìgbọ́ràn ìgbọ́ràn ìgbọ́ràn òun ló pọ̀ jù nínú ọ̀rọ̀ mi. Ẹ máa wò ó, ẹ̀yin ọmọ tó rán lọ sí skul tẹ́ lọ ń lóyún táwọn òbí yín sanwó lé yín lórí kẹkàwé hmm. àgbọ́ràn ló lé yín lọ máa gboyún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ló ti gboyún tó jẹ́ pé wọn ò lè parí ẹ̀kọ́ wọn bẹ́ẹ̀ náà ni wọn ò lè fulfili destiny wọn wọn ò lè gbogbo nítọ́lọ́run ti dá sáyé wọn wípé kán fulfili rẹ̀ wọn ò lè fulfili rẹ̀ torí àìgbọ́ràn Jésù Kristi ó tẹ́tí sí bàbá rẹ̀ ó gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu gidigidigidi ó bá àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wí ó ní ṣé ẹ fẹ́ kí n mu aago yìí aago hmm. yìí ti wà lẹ́kùn mi tí mo hmm. dẹ̀ gbọ́dọ̀ mu ṣé ẹ rò pé tí èmi bá fẹ́ jà gbogbo àwọn ogun ọ̀run wọn sọ̀kalẹ̀ wọ́n gba ìjà mi jà hmm. ṣùgbọ́n mi ò fẹ́ kí ẹnikẹ́ni kó gba ìjà mi jà torí tá ti kọ́lẹ̀ ni a dẹ̀ fi ti rán prophet Malachi a ti fi rán prophet Malachi wípé in the book of eh, Malachi chapter one ó sọ dá eh, chapter three chapter three verse one ó ní ẹ wò mo rán mẹ́sẹ̀gì. kíyèsí ni ó rán oníṣẹ́ mi. ni ó rán oníṣẹ́ mi. yóò sì tún ọ̀nà ṣe níwájú mi. yóò tún ọ̀nà ṣe níwájú mi. àti olúwa àti olúwa tí ẹ̀yin ń wá yóò dé ní òjijì sí tẹ́ḿpìlì rẹ̀. hallelujah. hallelujah. yóò dé ní òjijì ta ni olúwa náà. Hmm. jésù kristi ọmọ ọlọ́run. ó ní àní oníṣẹ́ májẹ̀mú náà oníṣẹ́ májẹ̀mú kí hmm. la ṣe ń pe Jésù ní ọmọ Ọlọ́run mo hmm. tún fẹ́ ṣàlàyé díẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti wà confused wọ́n ní àá Ọlọ́run holy ó lágbára ó pure báwo ló ṣe máa bí ọmọ màá ṣàlàyé fún yín tẹ́ ẹ bá ka nínú the book of John Olúwa ó mí sí Mary ẹ gbọ́ dáadáa o ẹ̀yin tẹ́ ń ṣe iyèméjì pé Ọlọ́run ò lọ́mọ ọlọ́run lọ́mọ gidigidi mo fẹ́ kẹ́ ẹ mọ̀ òun ló sọ̀rọ̀ sínú Mary oyún dẹ̀ ń dìde ọmọ náà dẹ̀ ń ṣe kúlúkúlúkúlú nínú kùn Mary hmm. ẹni tó bá sọ̀rọ̀ kọ́ ló ní nǹkan ni ẹni tó sọ̀rọ̀ ló ní nǹkan ìdí nìyẹn tá a ṣe ń pe Jésù ní ọmọ ọlọ́run ọlọ́run ló sọ̀rọ̀ sínú Mary kò sẹ́ni tó bá Mary lò pọ̀ ọkọ rẹ̀ ò tí ì fọwọ́ kàn án ìdí ni pé ọlọ́run ọ̀rọ̀ tó sọ ọmọ ló fi gbé sínú Mary so ẹni tó ní ọ̀rọ̀ tí ọ̀rọ̀ wá sí ìmúṣẹ òun ló ní ọmọ náà. ẹ ṣe màmá mo ń padà bọ̀ ẹ̀yin ènìyàn nínú ilé ẹ farabalẹ̀ dáadáa nítorí wípé níbi tí ọ̀rọ̀ yìí dé dúró lásìkò yìí à ń sọ̀rọ̀ nípa májẹ̀mú tuntun jésù ni màmá ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí gẹ́gẹ́ bí a ti kà nínú ìwé málákì kò sí àtúnwé asán ẹ jẹ́ ká lọ sókè náà tá a bá padà dé màmá sì wà ní ìkàlẹ̀ à ń padà bọ̀